àrísìkí àti success àṣeyọrí prosperity kò sí lọ́wọ́ ẹnìkan ọgbọ́n ọmọ nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀rẹ́ yẹn ní kò nífẹ̀ẹ́ ọlọ́run kàtà wọn fẹ́ ráyè rẹ gbé ọlọ́run bá ní tẹ́lá nípa nífẹ̀ẹ́ ọlọ́run nítorí ayé abẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run torí ọ̀run fattabi'uni èmi yìí ni ẹ tẹ̀lé èmi ti bẹ̀ wájú mi èmi Muhammad fattabi'uni ẹ tẹ̀lé mi kẹ́nìkan wá ní sunna ipe kò sínú ẹ̀sìn fattabi'uni ẹgbẹ́ àwọn fún bídí àjọ mi ebi sunna ní inú ayé àwọn olówó Kùránì àwọn èyí náà wọ́n lè má jẹ́ Kùránì yìí pátápátá àmọ́ èrò orí Kùránì yìí ti ṣe kíni ó ti fẹ́ sí wọn la anabi ni ẹ tẹ̀lé mi tẹ́ bá nífẹ̀ẹ́ Ọlọ́run tẹ́ bá ti wá tẹ̀lé mi yuhbibkumullah Ọlọ́run nífẹ̀ẹ́ yín gan bọ́lá bá ti nífẹ̀ẹ́ rẹ àdúrà rẹ ti gbà. lẹ́yìn náà wọ́n yẹ kẹfẹ́rẹ́ lẹ́kùn dùnúbàkùn gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá kó tó máa ṣe súnà ọlọ́run ti parẹ́ wallahu ghafurur ọba ayọba aláforíjì ni abonikẹni ayé ẹlẹ́kẹjọ ọlọ́run bá ní wàyín tuntun ẹ̀hún tẹ́ bá tẹ̀lé ànábì tààtàdù ẹ̀ máa وعلى الرسول إلا البلاغ المبين ara nàbì sí yín kó jíṣẹ́ fún yín o yóò jíṣẹ́ fún yín yóò sì ṣàlàyé fún yín iṣẹ́ tí ó jẹ́ lálẹ́ Qur'an àlàyé tí ó ṣe dẹ́ fi gbọ́ yé òní kíní òní sunna ayé ẹlẹ́kẹsàn wọ́n kanu ma'ahu ala amrin jami' ọlọ́wọ́ bá wà Allah subhanahu wa ta'ala ó ní kanu ma'ahu ala amrin jami' tí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ láàrin ànábì àtàwọn sọ̀hábà lam yadhabu wọn ò ní kúrò níbi wọn wà yẹn títí tí wọ́n fi gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì ìpè rẹ̀ dákun bá wa dá sí àṣìtáàtì nípè dákun ọ̀rọ̀ yìí tá à fà yìí ẹ bá wa yanjú ẹ̀ tí wọ́n ọ̀rọ̀ ulaika alladhina yu'minuna billahi wa rasuli àwọn yẹn ni wọ́n ní ìmánì sí ọlọ́run wọ́n sì ní ìmánì sànnábì sẹ́mu pé ọlọ́run bí ṣe ń sọ ní sànnábì Allah rasul abi Suratu Nur chapter twenty four verse sixty two ayẹlẹ́kẹ̀ wa mo ní ayà mẹ́wàá péré la kó wa ọ̀pọ̀ gan tọ́lọ́run ti sọ fún wa pé ẹ tẹ̀lé sunna wà anzalna ilayka dhikra ọlọ́wọ́n bá ní aṣọ zikiri kalẹ̀ kí ni ọlọ́wọ́n pè ní zikiri yẹn ìrántí kí ni jama alukur'an ọlọ́wọ́n la aṣọ ìrántí kalẹ̀ tí ń jẹ́ alukur'an ló fi jẹ́ pé inú àwọn olùkọ́ kur'an zikiri wà ń furukọ́n bayan shifa huda wa anzalna ilayka dhikra aṣọ ìrántí kalẹ̀ ìyẹn alukur'an litubayyina linnas kó lè máa ṣàlàyé fún àwọn èèyàn ìtọ́wà nù kur'an kí ni anábìyẹ fi ṣàlàyé yóò dákẹ́ báyìí àbí yóò máa wá fi ìṣesí ṣàlàyé kí ni wọ́n máa ṣàlàyé jama kí ni wọ́n máa ṣàlàyé alukur'an sunna ìtọ́ba ti sọ jáde lẹ́nu ní jẹ́ sunna wọ́n wá ní kó ṣàlàyé nítorí yìí náà ní nas aṣọ kalẹ̀ kó o sì máa ṣàlàyé fún wọn kó lè bá yé wọn kí ló fẹ́ fi ṣàlàyé fún wọn ah, kùránì yóò ti sọnù àṣetáni wọlé tó wọn ni bó ṣe wọlé tó Tìjàníyà tí ń pegi lọ́lọ́hún tí ń pọ́lọ̀ lànàbí ànàbí lọ́lọ́hún tó wọlé tó Kàdìríyà tó kúlù wá mọ́ṣáláṣí níwọ̀n lùlù láì sí chọ́ọ̀chì Al-Qur'ani ìwé Ọlọ́run ọlọ́run bá ní lìtùbàyínà ní nọ́ọ̀sì máa nù zina ilayhim kó lè máa ṣàlàyé ń tà sọ̀kalẹ̀ fún wọn wala allahum yatafakkarun bóyá pẹ̀lú ń tà sọ̀kalẹ̀ wọn àti pẹ̀lú àlàyé tó bá ń ṣe nì wọ́n ronú. suratul nahal quran sixteen ayah forty four ìbẹ̀lẹ̀ ọlọ́run ti làámálẹ̀ gẹ́gẹ́ bí pé àwọn àlùfáà tí wọ́n bá fẹ́ gbá ẹni tí ń sọ pé kò sí súnà táwọn fẹ́ gbá mú èrí tó lágbára tó man lò fún ona la àyà tó mọ wa anzalna ilayka dhikra aṣọ alquran kalẹ̀ lin nas ma nuzila ilayhim kó lè máa ṣàlàyé fún wọn lérí tá a sọ kalẹ̀ fún wọn wa la'allahum yatafakkarun wọn lè rai ronu ade pe sunna àlàyé kíni àlàyé alquran ni. وهل معقول أن نسمع الكلام ونرفض البيان ṣé ọba làákà yẹn mu káwa ní àgbà ọ̀rọ̀ yẹn gbọ́ ṣe rí àlàyé yẹn àṣekínní àfẹ́ <laughs> ẹni máa ti lóun ọ̀fẹ́ àlàyé o ní ti sọ ni pé òun ọ̀fẹ́ súnà ẹni máa ti lóun ọ̀fẹ́ súnà ní ti sọ ni pé àlàyé kùránì òun ṣekínní òun ọ̀fẹ́ ọlọ́run sì ní aṣọ kalẹ̀ wàá máa ṣàlàyé fún wọn wọn wá lóun nídìí àlàyé yẹn kì í ṣerú ọlọ́run máa kurani sixteen suratu nahal kí gbogbo ẹ̀yin àfa àtẹ̀wá nínú wọn kẹ́lẹ́ ka gbogbo àwọn àyà tẹ̀mọ́ ká yìí bẹ́ẹ̀ bá ka tán ẹ wá lọ lè ka àwọn sahaba lérí gbogbo àwọn àyà yìí àtàwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àti gbogbo àwọn àlùfẹ́ẹ̀sì tí wọ́n ti kọjá lọ lẹ́ẹ̀fì mà pé ẹ ti sọnù kọlọ́mọdé sọnù kọlọ́mọ adarí àwọn náà padà sílé ẹ̀yọ́ màyá mi ẹ̀rí wà nù súnà gan yìí pé ẹ gbọ́dọ̀ sallam wọ́n sọ̀rọ̀ ńjọ́ kan anabi wa ni ẹdákẹ́ ẹdákẹ́ ala inni utitul qur'ana wa mithla utitul qur'ana wa mithla ṣé ẹ mọ̀ pé ọlọ́run fún mi ní qur'an ni wa mithla ó tún wá fún mi ní nǹkan kan tó ṣe déédéé qur'an tí fi ṣàlàyé qur'an kí ni kan yẹ jama wọn náà hadith rasulillah sallallahu alaihi wa sallam odisala muhammad sallallahu alaihi wa sallam nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ní ala ẹ̀yin ọmọ èèyàn inna ma harrama rasulullah mithlu ma harrama Allah gbogbo tẹ́ bá ti rí níta nábì ṣe léwọ̀ òun àti ntọ́lọ̀ ń ṣe léwọ̀ náà bákan náà ní méjèèjì lórí jẹ́ pé ńgbà míì á rí kankan mítà nábì ṣe léwọ̀ á sì ní nínú Qur'an qala rasulullah sallallahu alaihi wa sallam wala nabi muhammad sallam anabi ni láǹtẹ̀dínlò báàdì abàdà mo fi nǹkan kan lẹ̀ fún yín tẹ́ ẹ bá di mu ẹ̀ ní sọnù nígbà náà fẹ́ jáde láyé ní sọ bẹ́ẹ̀ o láǹtẹ̀dínlò báàdì abàdà ẹ̀ ní sọnù kìtàbàlá tìrọ̀ ọlọ́run alukur'an wa sunnati àti sunna mi mùsùlùmí wa dé ọwọ́ ní kur'an nìkan lòun ọ̀ mú òun ò ní gba sunna sanabi dakọ kur'an nìkan kí ló fi ti kejì wa sunnati hadisi yẹn wọ́n lálàáfíà àwọn tá a wí yín sìn irú ẹ̀rí ta kó wánú àdìsí yín sìn àwọn ọ̀gbà gbọ́ nítorí ìpìlẹ̀ náà tẹ́lẹ̀ wọn gba àdìsí gbọ́ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ẹ̀rí àdìsí anábọ̀ Muhammad òun ní sàlàyé Quran gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú gbogbo ìbádà tá a bá ṣe a lè rí gbogbo ẹ̀nú alukur'an lábala àrùn lábala àwẹ̀ lábala ájì lábala zakat a rí àwọn usul àwọn ìpìlẹ̀ ẹ̀kírun ẹ̀yọ zaka ẹ̀lọ hajj àárí àwọn ìpìlẹ̀ inú alukur'an ṣe wá rí gbogbo àríkánu ẹ̀ àwọn erigun oorun wàjibátu ẹ̀ ọ̀ràn ayarun súnánù sọ̀lá súnà erírun sífàtù sọ̀lá bá a ṣe kírun gẹ́lẹ́ bá a ṣe ṣe hajj gẹ́lẹ́ kí ló ba hajj jẹ́ kí ló tún hajj ṣe àwọn erigun hajj nínú àdìsí láti rí ẹni tí wọ́n bá jẹ́ kùránì ò ní ṣe hajj kó lójútu tọ́lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀sí ní oníṣe kíni ní oníṣe alábìsí ní sọ́lù kàmára ètò mú ní òsọ́lì bẹ́ẹ̀ sí ti ń kírun ní kírun ẹni wá lóhùn ní kírun bá anábìsí kírun só nírun jama kò nírun ó ní kóso alẹ́ mọ̀ náà síkà kún hajj yìí tẹ́ fẹ́ ṣe ẹ wo tèmi ṣe ẹni tí o bá ṣe hajj bá anábìsí ṣe kò ní hajj nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó wà ní o ṣe hajj kò sínú koran nínú sunna lọ́wọ́ ẹ dákun àwọn subhanahu rabbiyal aala tá a máa ń kílé nínú ayàwó lọ́wọ́ subhana rabbil azim lọ́wọ́ fèrè kalẹ̀ ayàwó lọ́wọ́ kápẹ̀rún gan jẹ̀mọ́ nínú ayàwó lọ́wọ́ kásìkọ́ ọmọ nínú ayàwó lọ́wọ́ la ilaha illallah kùránì yìí mo kí ọtá o kó o tó ti padà o kọjú o tó lọ bọ́ọ̀ wá ṣe gbogbo ilé bọ́ọ̀ bá ń gbogbo ilé a a ebi olóòn ní gbàgbọ́ nu kí ló wá dé tó ń kẹ́ráka méjì ní ṣubú tó ń kẹ́ráka mẹ́rin ní asẹ̀ ṣé bí wọ́n náà nígbàgbọ́ ní súnà kí ló dé tó ń sìnkọ́ ọmọ àbí wọ́n wà ní suratul Furqan àti suratul Baqara pé ìkọ́ ọmọ wọn mẹ́ tọ́lọ̀ ní Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah inú ni àwọn aṣọ fọ́ńtọ̀ gbogbo àwọn tí ń bá àrùn jẹ́ gbogbo tí ń túnú ṣe ọ̀pọ̀lọpọ̀ inú súnà lọ́wọ́ tàwáàfù ká tàwáàfù jàmáà sẹ́pẹ́ ìbáàdà ni káwá tàwáfù lẹ́ẹ̀mejì inú súnà lọ́wọ́ fẹ́lẹ́yà tọ́wọ́ fún bilibétìlá àti ẹ̀ka tàwáfù lọ́lọ́run sọ súnà anábì lọ́sàlà yìí bá ṣiṣẹ́ kínní ọlọ́run ní sì ń gáìdì ẹ̀rí súnà yẹn kí pé ń sọ ìfẹ́ nu wà máa yẹ ń ti kù kò ní yanu sọ kankan anil hawa látara ìfẹ́ nu tiẹ̀ ìní wa ilà wa yúyú ha níta bá ránṣẹ́ sí ibi kan máa ṣe ní ọmọ àṣẹ lásìkò yẹn àlè wáyé wáyán wáyé méjì lọ́wọ́ wáyé tó bá Jibrilu sọ̀kalẹ̀ àti ìtọ́lọ́ ànábì tí ń dáa kọ́ táǹpẹ̀ ní sunna òjíṣẹ́lá Muhammad adadu sa'ayi adadu as-sa'ayi safa àti maruwa mẹ́rin láàmà sí jama méje tọ́ ìmọ̀lọ́wà nínú al-Qur'an ìtọ́wà nínú al-Qur'an ni pé ẹni bá wá sí hajj fala junaha alayhi an yatawafa bihima kò sí tó burú kẹ́ẹ̀ṣe sáàì safa maruwa ó wà ní koran níbẹ̀ pé ẹ ṣe safa àti marwa ẹ ṣe sa'i kẹ sá lọ báyìí kẹtàn sáwá báyìí méjì ọ̀wá sínú koran mélòó ni koran ni koran ni ẹni tá n pè ní koran ni mélòó ni ọ̀wá ṣe tọ́ba dé hajj jama tọ́ba ṣe méjì á ní ah ah ìjọ yẹn ọ̀gbọ́n sún nàbọ̀ torí nàìjíríà ń bí gbogbo ọjà táwọn yẹn bá ti ń tà òun náà làwọn yẹn máa rà báà tètè máa pariwo ń sìn ẹ kàn máa rà àwọn ẹbí àwọn ará ọmọ tí ó ní à ẹ̀yin náà tó lòkó síbi àwọn àdísìtò ọlẹ́sẹ̀ náà àwọn ò ti gba súnà bọ́mọ̀ wọ́n níbẹ̀ ni gbogbo àlámọ̀rí ẹ̀sìn pátápátá gbogbo bá ṣe rí àyà fún lára díìsì fún wọ́n ní náà fani súnà tàwùdí ìhùmà àṣìkẹ̀là ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó rú wa lójú súnà lọ́lọ́run fi yọ wá tá a fi gbọ́ yé ìgbà tó làwọn bá sọ pé tẹ́ ẹ̀ bá rí omi ẹ̀yin lamtẹ̀ jùmọ̀án tẹ́ ẹ̀ bá rí omi fàtàyà mamu ẹ̀yin sọ̀ìdán tọ́yìbàn ẹ̀ lóye pẹ̀kẹ́ fi ṣe táyà mamu tẹ́ ẹ̀ bá rómi famsahu bi wujuhikum wa aydikum iku ní ẹ wá fi pa ojú yín ẹ sì fi pa ọwọ́ yín nígbà òde ọwọ yi. àyà yẹn ọwọ́ nù sọ́tù nìsa àyà forty three tẹ́lẹ̀ bá fẹ́ ṣe tàyámọ̀ pẹ̀lú àgbóyá àyà yìí àti àgbóyá lò wà látà ń ṣe tẹ́lẹ̀ bá débi ọwọ́ kí ni ó ṣe ṣàmùkú ojú ti ọwọ́ fọwọ́ ní ó fi ra ojú nítòsí ti mọ̀ tẹ́lẹ̀ nínú àlùwàlá olómi ni pé a máa ń fọwọ́ dé ìgúnpá ń bí ni hadisa anabi ọwawa anabi ni ataya mọmọ ẹẹdi taya mọmọ dọri batun lili waji dọri batun lili waji si ẹ kan fọwọ́ lu yẹpẹ báyìí ẹ sì fẹ́ra ojú yìí wali ka fayi wali ka fayi àti àtẹ́lẹwọ́ yìí máa ọrùn ọwọ́ báyìí ọ̀tá o àtẹ́lẹwọ́ máa ọrùn ọwọ́ kàfáìn lànàbí sọ yàdẹ́yìn lọ́lọ́n sọ tẹ́mọ́tì dakọ̀ yàdẹ́yìn ó túmọ̀ kéèyàn fọ́ dé ìgúnpá nítorí táwọn afọ mi fọ ìgbìlá wọn fọ́ dé ìgúnpá àdìsí lọ́wọ́ wa lónìí à ìdọ́lọ́ ń sọ ń bẹ́ẹ̀ <laughs> tí o bá sí súnà bóòlù àwọn ọmọdé táyà wọn jẹ máa èyí ó kó yẹ pẹ̀lú ọ̀rá nìjọ́ máa fi ọmọ subhanallah ọwọ́ ní kò sí súnà jẹ máa. ọlọ́ni alẹ́dìnnà amánu àwọn olùgbàgbọ́ òdodo wàlámúyẹ́lẹ́bísù ìmáàna àwọn mídùlùmí àwọn tó jẹ́ pé wọn ò fi àbòsí kún ìmáàni wọn ọ̀làyíká láwọn amúnù àwọn lèmi wọn balẹ̀ láyé o wà hún muhtadun àwọn ni wọ́n sì mànà suratul an'am aya eighty àwọn sahaba aya irun wọn lójú wọn ní a ẹni tó bá fàbòsí díẹ̀ kún ìmáàni rẹ̀ kò ní nífọ̀kànbalẹ̀ kò sì sí lójú ọ̀nà a pé gbogbo wa la sí lójú ọ̀nà nítorí kò sẹ́nìkan nu wa ó kéré parí bó ṣe àbòsí tíntín báyìí yóò ti ṣe nínú kíni nínú ayé rẹ̀ làwọn sábà bá ń banújẹ́ sẹ́mi pé wọ́n nídìí àlàyé àbí wọ́n nídìí àlàyé báwọn àwọn àbí anabiwa Muhammad ipe ayuna alamu yelbis imanahun bidul kò sẹ́nìkan nu gbogbo àwọn dáńtẹ́lẹ̀ yìí tọkàn rọ balẹ̀ kò sí sẹ́ni tó mọ̀nà nù wa ẹgẹ́ bí táyà yìí sọ nítorí pé kò sẹ́nìkan nù wa tí ò ní lábòsí tíntín báyìí tí ó sì èsì ilé ayé Ànábì ní laysa bidhalik kìí ṣe àbòsí tẹ̀rìn fàásì yẹn ni ntọ́lọ́run sọ kọ́ yẹn innama huwa shirik ẹ̀bọ ni ọlọ́run sọ Ànábì ní ala tasma'u sẹ́yìn ẹ̀gbọ́ ila qawli lukman, ọ̀rọ̀ tí Luqman ti ṣe kí ni tí ń sọ fún ọmọ rẹ̀ wípé inna shirika la zulmun azim ẹ̀bọ̀ ṣíṣe àbòsí ńlá ni ó anabi wa fi àdísì ó fi ṣe kí ni ó fi tú rúdìmù tí ń bẹ ní àárín yẹn ọwọ́ ní kọ́sá àdísì bóòlù ó ti wá mọ̀túnmọ́ Quran ẹ̀yẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa tẹ̀kìyí dùn ní mutlak nígbà míì àyè Quran ó kàn sọ̀rọ̀ ọ̀lẹ̀ àlùkò àná ó ṣe kí ni yóò sọ̀rọ̀ ọlẹ̀ anábìá muhammad sallam òun ní ọ̀wá sọ fún wa pé à níbí ni báyìí lórí mutlak ọlọ́ni wọ́n sáré kú wọ́n sáré kọ̀ ọlọ́ni gbogbo àwọn olè lọ́kùnrin àti olè lóbìnrin fọ́kítàwó àìdíyàwòmá ẹgì ọwọ́ wọn ẹgì ọwọ́ wọn suratul maida ayẹ ẹ eh, quran five verse thirty eight ẹgì ọwọ́ lọ́lọ́sọ anábìá wa ni ah. لا قطع إلا في ربع دينار fasa'ida ẹni bá gbé owó tó bá ti ṣe déédéé rubu'u dinari ìdá kan nínú mẹ́rin dinari lọ sókè òun láàgé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ o kí ni àdéhùn yẹn sọ yẹn ẹni bá ti gbé nǹkan tó bá ti kéré sí ìdá kan nínú mẹ́rin dinari ẹ filẹ̀ ẹ̀kan lè gba lérí báyìí kẹ̀kan bá wí bọ́tẹ̀ ní gé ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ tún àyà ń sùn ẹni bá gbé bisikíìtì á gé ọwọ́ rẹ̀ abánigé ẹni bá gbé báyìí á gé abánigé ọlọ́ọ̀ni fọkọtọ́ kún wáyé di àhùnmá ọlọ́ọ̀ni ẹ gé ọwọ́ wọn bọ́ọ̀lẹ̀ gbogbo yìí kéye ò lè <laughs> sunna ní Muhammad sallallahu òun lọ́wọ́dí ó yẹ wa pé kérésì gbogbo tá a bá gbé láàmú ṣe kéde láàmú gé lọ́wọ́ láì ló ṣe pé àwọn Kùránì yìí àyà yìí lọ́dọ̀ wọn bọ́ ọ bá gbé pàmọ́nù ọbẹ̀ wọn gé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ pàmọ́ ló gbé pàmọ́ kan àtẹnà kan ọbẹ̀ wọ́n ní lọ́lọ́ bá gbé búrẹ́dì one fifty Kùránì yìí wọ́n gé lọ́wọ́ wọ́n ní Ọlọ́run ti ní wọ̀sáré wọ̀sáré kọ̀ àwọn onígbàgbọ́ náà àdìsí yẹn bóyá dédé iye kan ló gbé ni o àbí kò ṣe dédé iye kan o ṣàrẹ́bọ́nà jì í sunna nabi ní ń túmọ̀ alukur'an bọ́ọ̀ bá ti wá ní kò sí sunna ò ní gbọ́ alukur'an yìí mọ́ nínú ẹ̀ náà ni pé tábà gé ọwọ́ yẹn mọ́fṣọ́l láti gé náà pè ní mọ́fṣọ́l òní joint ẹni tó gbé dèndé owó tí ẹ̀sìn ní kátólì ẹ̀ gé ní ọwọ́ ọgbọ́kadà bí ẹ lè pa torí kọ̀ pààyàn ẹ gbọ́kadà lọ́wọ́ ẹ̀ ẹ sì lọ ní ẹjọ́ tọ́ba lóun lòún gbé lóòótọ́ wọ́n sì mọ́ bẹ wọ́n wẹ̀ tó bá mọ́wọ́ yọ alápàtà tó bá mọ́wọ́ yọ nítorí pé nínú ṣẹ̀ríà kò gbọ́dọ̀ ká léegun lókìtì mọ́fṣọ́lù yìí lànàbìlẹ̀ wá sàlàyé pé ọlọ́run ni ẹ gé ọwọ́ ẹ má gé níbi tí àtùmọ̀wé ń jọba tó o ṣe mọ́fṣọ́lù ní jọ́ìntì àwọn eh, ìbò ní iṣan òun ló di mú ẹ kàrà fọ̀bẹ yọ báyìí kó sì bọ́lẹ̀ kọ́mọlọ́lé. ànábì ni wọ́n ń sàlàyé pé mọ́ṣọ́ ẹgbẹ́ àtànábì fẹ́ ṣe é fún àwọn tó jalè tí wọ́n gbé nǹkan ńlá nǹkan tó lè sọ̀yìn délé rí ibú tí wọ́n gbé lọ́dọ̀ yàn tí ó dá yàn padà sẹ́yìn èyàn wọlé rẹ̀ ń sìn ó sì lu fẹ́ǹsì rẹ̀ lọ́ba gbé one million rẹ lọ one million àsùkò ojú àsùkò ẹrùn kó tó rí kójọ tọ̀pítì ọba gba mọ́ pa ni nínú sẹ̀dá rẹ̀ nípa wọ́n yọ ọwọ́ rẹ̀ kó ní yọ̀wọ́ àmọ́ lọ́ọ́ ti ṣiṣẹ́ one million títí tó fi pé tẹ̀ bá gbà lọ́wọ́ yìí anabi lọ́wọ́ ni ẹ má kan léegun o àyà tó lọ́n sọ yìí ibi dẹ́yìntì ni ẹ ti ṣe kí ni ni ẹ ti gbé kó má bàa nílá púpọ̀ kí ni iṣẹ́ anabi yìí ń ṣe ìtumọ̀ wasáríkú wasáríkú ti fákítà àìdíyàwó kọlọmọsẹ ìṣàánú wa ìtìláàkù máa kó yìdá nígbà míì ọlọ́wọ́ fi nǹkan míì lẹ̀ fún wa gbé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ nǹkan báyìí ní ẹ ṣe ànábì wa ni ọlọ́run bá ti ṣàlàyé fóun pé òun gbà yín láàyè lásìkò báyìí náà ọlọ́run ní wọ́n ìdá dọ́rọ́ tó ń fi àrùdì tẹ́ ẹ̀ bá lọ lérí ilẹ̀ falẹ̀yẹsà àlẹ́yìnkùn júná ọ̀nà dẹ̀kṣọ̀rọ̀ mìíràn sọ̀lá ìní khiftun ayẹ̀fìtínà kùmùn lẹ́dínà káfàrú kò sí tó burú kẹ́ kíráka méjì nínú àwọn ìrún olóko mẹ́rin mẹ́rin tí àwọn kẹfìrí bá ń kó fìtínà báyìí tẹ́ ń bẹ nínú bẹ̀rù suratul nisa kwan four aya ọlọ́wọ́n bá ní tí àwọn kẹfìrí bá ń kó nira bá yín kò sí tó burú kẹ kí láka méjì dípò mẹ́rin pápápá kẹ́ tètè máa sá lọ. àwọn sàhábà wọlé bá nàbì wọn ní má bá a lónà nẹ́kṣọ̀ kí ló wáá dé tọpọlọpọ wa ta bá sì àmọ́ wá dẹrùn kù wọ́n kọ̀ dùn mí nà ẹ̀dẹ̀ ìkẹ́kọ̀ọ́ sì lé wa a wà nínú fọkànbalẹ̀ sẹ́mi pé ìgbọ́ àyà yẹn tá a bá ní tara wa ìta máa gbọ́yé ń bẹ̀ ni pé lásìkò tí ọ̀tá bá dé tí ìbẹ̀rù bá wà ní káṣíkínì kádìrún kò wọn lè bí ànábì yìí pé nígbà mi kò ní sí bẹ̀rù àwọn wà nírìn àjò kò ní sí ìbẹ̀rù wọn lè bí ànábì yìí ànábì ní sadaqatun ànábì ní sàárà ni tasaddaqallahu biha alaykum ọlọ́run ọba ti bùn yín ní rákà méjì yìí faqbalu sadaqata ẹ má dá sàárà ọlọ́run padà ẹ gbà sàárà ọlọ́run kùránì yìí bó ní ṣe tó àyà yìí tiẹ̀ yóò ní gbogbo ẹni máa ń rìnrìn àjò ibi wọ́n ti dẹ̀sìn rú nìyẹn o anábì ti rìnrìn àjò láì máa yé tọ́jẹ́ pé wọn ò sí nínú bẹ̀rù tá anábì dérun kù òun wàá sọ fún yín pé ẹ ẹ̀gbọ́n táyà ń sọ ni ó fi sún nalẹ̀ ọlọ́run sì ní máa tẹ̀lé anábì tí ó ṣàlàyé azikir alukuraani fún yọ wá ní àwọn onídẹ̀rùn kù ẹ mọ̀ wọn òpin sára wọn nọ́ọ̀sì làwọn yóò ní mùsùlùmí làwọn àwọn gbọ́ sọ́nà yìí gan alukurani sangelete làwọn tẹ̀lé nígbà míì tàxí suma ummi nígbà míì ọlọ́wọ́ bọ́ sọ pé àwọn nǹkan báyìí mo ṣe lè wọ̀ fún yín àdísì wa wá ipe ọlọ́wọ́n bá ti sọ pé kò sí léyìí ń bẹ o kò sí léyìí ń bẹ o kò sí léyìí ń bẹ o ẹ má rò pé léyìí wà ń bẹ o ọlọ́wọ́n bá ní hurimati alaykumul mayta ọlọ́wọ́n bá ní aṣẹ́lẹ̀wọ̀ fún yín kẹ́ máa jẹ ní tọ́ba ti kú tí ò bọ́bẹ̀ wà dáàmú kẹ́ ẹ sì máa jẹ ẹ̀jẹ̀ wà láàmúl khinsir kẹ́ ẹ máa jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ọwọ́ nínú ọ̀lẹ́ Quran Quran five aya three ẹni tí ń jẹ ẹlẹ́dẹ̀ àti ẹni tí ń ṣiṣẹ́ mi wọ́n ti ń sin ẹlẹ́dẹ̀ gbogbo wọn owó tó ń bá rí ń bẹ̀ wò haram ń bẹ̀ ọdakọ dàkọ̀ òkú ó dàkọ̀ ẹ̀jẹ̀ ó dàkọ̀ ẹran ẹlẹ́dẹ̀ nígbà tí súnà wà ẹgbọn tánà bí sọ ànábì ní uhillat lana mayyitatan nínú gbogbo àwọn òkú tí wọ́n ní ká má jẹ wọ́n ṣe méjì ní halali fún wa ká má jẹ o uhilla fílù wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa o kìí ṣe gbogbo òkú ni wọ́n ṣe kí ni ni wọ́n sọ o nínú tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa alijarada àwọn tata tí ò bọ́bẹ̀ tata tí ò bọ́bẹ̀ wasamak àti ẹja tó kú sínú omi tí wọ́n dù anabi ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ ká máa ṣe kí ni máa jẹ́ aya ni ẹ máa jòkú kí ni àdéṣe ni wọ́n yọ kó ń bẹ̀ yọ tata àti. eléyìí ò ní jẹja kùránì ò ní jẹja kote tá a bá bá bí wọ́n ti ń ra táítọ́ọ̀sì ó yẹ alágbádá pé kùránì ni o òpùrọ́ ọlọ́ni amájòkú oníjòkú ẹja <laughs> nítorí àwọn orin báàsì oyè òkú òkú ẹ má jẹ́ o ẹ jẹ́ àrùn ànábì wa ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa nítorí gbogbo nǹkan kí wọ́n lè dákọ̀ sínú kùránì tán bọ̀tí wọ́n fún ànábì ní mẹ́sẹ́jì nípa àwọn nǹkan míì ànábì ni wọ́n ṣe àwọn òkú méjèèjì wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa wàdàmà bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ méjì sàbí wọ́n ní ká má jẹ ẹ̀jẹ̀ ní wáyà tó mọ̀ káyé wọ́n ní ká má jẹ ẹ̀jẹ̀ ànábì ní ẹ̀jẹ̀ méjì wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa alikabda watahal ẹ̀dọ̀ ẹ̀dọ̀ àti àmọ́ méjèèjì ẹ̀jẹ̀ ni sallallahu alaihi wasallam kùránì ń jẹ̀dọ̀ ọlọ náà ni ń sì ń jẹ àmàlọ tá ń ṣe lẹ́tọ̀ fún ọ ẹ̀jẹ̀ ni ó sì wọn gba súnà bọ́ súnà lọ́yọ̀ yẹn kú bẹ̀ pé ọlọ́run ọba ó ṣe àwọn yẹn lẹ́tọ̀ o ẹ̀jẹ̀ lẹ̀dọ̀ ẹ̀jẹ̀ sì ni àmọ́ o àmọ́ wọ́n sì yẹn lẹ́tọ̀ fún wa nínú náà ni ẹ̀jẹ̀ ẹran sẹ́wọ̀n fún wọn ní ká má jẹ̀jẹ̀ ẹran èyí lè rẹ̀ lọ́jà kò sí bó ṣe sàn sàn sàn sàn sàn tó tí ẹ̀jẹ̀ ò ní tí omi ò ní change fún erípa ẹ̀jẹ̀ irú erípa ẹ̀jẹ̀ yẹn wọ́n ṣe ní ẹ̀tọ́ fún ọ eléyìí ṣẹ̀jẹ̀ erípa rẹ̀ ni lótọ́bá ni ò ní jẹ̀jẹ̀ bóò ló súnà ní sàlàyé gbogbo eléyìí fún ọjọ́ ẹ̀dì ń da dúró bẹ́ẹ̀ àwọn àǹfààní tí súnà ń ṣe ní ẹ̀sìn àti ní kùránì ọ̀pọ̀ ẹ̀dì ń da bẹ́ẹ̀ ẹ̀dì àwọn òrújú ni òkè sẹ̀ rí o nítorí pàlẹ́ kùránì ìtakora wọn àwọn òrújú tí wọ́n kọ́ wa àkọ́kọ́ òrújú wọn òun náà ni wọ́n ní alukur'ani yustagna bihi ani sunna wọ́n ní alukur'ani ti tó wa a ní bukata ti sunna alukur'ani nìkan ti tó àwọn afa ni la kò tó ntí òjò tó ni pé <laughs> alukur'ani hawa usula di àwọn ìpìlẹ̀ sin ní alukur'ani sọ fún lọ́lọ́run sọ fún alukur'ani àtàwọn qawaid al-ahkam al-amma àwọn ìdájọ́ ẹ̀sìn tó jẹ́ general nasu ala ba'di asara'a ọlọ́run ńlá mi mọ́lẹ̀ nù wọn wa taraka ba'da al-akhar ọlọ́run sì fi mí lè fún wa níbi muhammad sallallahu alayhi wa sallam sẹ́yìn máa pín ọlọ́run ọba ní wala yughayyiranna khalqa Allah èso ọmọ tàwọn ọmọ èèyàn wọ́n máa yí ìdẹ́dà wọn padà anabi wa ni laana allahu li waashima wali mustawshima wali waashila wali mustawshila ẹni tí ń ṣe tatun sára permanent tatun àtẹni tí ń ya ilà sára anabi ni ọlọ́run bínú sí wọn kò dé sí yẹn nu quran bọ̀dọ̀ wà nu quran pé èṣù èṣù ó máa dà àwọn èèyàn láàmú débi pé wọ́n bí sí lè rí pọ́n fẹ́ yí ìdẹ́dẹ́ ọlọ́run ni sọ́ọ̀tì ẹ̀ súnà wọn ni wọ́n ṣàlàyé alẹ́ náà ni waashila kóbìnrin wọn máa lo attachment ọ̀fẹ́ yí ìdẹ́dẹ́ ọlọ́run padà ní òun nígbà níbi sọ yẹn tó wáyà yẹn nù ẹlẹ́ẹ̀kejì jama mùsùlùmí wọ́n ní inú ẹ̀rí wọn wọ́n ní qawluhu ta'ala ma farratina fil kitabi min shay ọlọ́run bá ní ààfin kankan kalẹ̀ tá a ṣàlàyé nínú tíra yẹn wọ́n ní tíra yẹn kuran ni wọ́n nígbà tó dé pé ọlọ́run ti ní ààfin kankan kalẹ̀ tá a nínú tíra yẹn kí ni tí wọ́n wá súnà sí àwọn afẹ́sìn wọn ní àkólé katafsiri dáadáa kọ́lọ́ lè wọ́n táwọn sàhábà gbà lẹ́nu ànábì alikitaabu huna ntí wọ́n rìfà sí tí wọ́n fi ní kitaabu huna huwa lawhul mahfuz lawhul mahfuz ti ń bẹ ní òkè sẹ́mọ̀ lọ́hùn òun ni wọ́n rìfà sí ibẹ̀ ni gbogbo àkọọ́lẹ̀ gbogbo nǹkan wà kìí ṣe alukur'an ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bóńtọ̀ wa ni àgbogbo nǹkan lọ́wọ́ ní kur'an pátápátá atahadá èmi náà wá ń challenge yóò ń tọ̀ wọ́n pé ọ̀yà lọ́ọ́ méjì wá fún ọmọ àṣùbà nínú súrà tó bá kur'an challenge ni jama irun yìí di ẹni kọ́ wá sọ ibi ayà tọ́wà àti sọ́rọ̀ tọ́wà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ojú wọn wọn náà súnà tó lọ́wọ́ káyọ̀ tó ó já lẹ́tàká fọlọ́ aláhùn bí ìfìfì ha hujjatun qawluhu ta'ala inna nahnu nazzalna al-dhikra wa inna lahu lahafidhun nínú àwọn ẹ̀rí wọn wọn ní ọlọ́run sọ ní kuraani pé àwọn ọlọ́run la sọ kuraani kalẹ̀ àwọn àdàdà máa sọ wọ́n ní ọlọ́run ọba ọ̀sọ́ súnà nítorí pé à ń rí àdísì dọ̀yìfù àti sọ̀hí àwọn afáà ní ọ̀rọ̀ tó sọ yìí náà láti mú ọ ṣe bí ọlọ́run gbé àwọn èèyàn dìde tí wọ́n yọ dọ̀yìfù kó nu sọ̀hí oníkìní ìdàpọ̀ àbí wọ́n wá yọ àwọn èyí tó sí ń bẹ̀ wọ́n wá kù ìtọ́wà ń bẹ̀ ó tún wá ní òsì látàyé ànábì sàlọ́sàlá òun náà ni wọ́n ti ń fẹ́ máa parọ́ mọ́ ànábì tá ànábì sì wọ́ọ̀nù wọn ànábì wọ́ọ̀nù wọn ànábì ní gbogbo ẹni tó bá sọ ní tèmi ọ̀ tẹ́nìkan bá lọ́ọ́ sọ ní tí ń sọ malam yakul man kọ́ra malam akul ẹni bá ń sọ tí ń sọ fáliyàtà bá wà àmàkà àdàwọ̀ mìíràn náà àwọn kàmà kọ́ra sàlàsàlà kó lè mú bí tó dòkú sílẹ̀ nínú náà anabi ti mọ̀ pé wọ́n máa fẹ́ sọ tó wọ́n sọ anabi ti wá fi ègún lélẹ̀ kọ́dà ọ̀rọ̀ tó dáa ọ̀pọ̀lọpọ̀ wa tó ní mẹ́rin iman kánífẹ̀ lu wa ọ̀wà mi iman sẹ́yìn kọ́dà tó dáa ni ọ̀ tó bẹ̀ kọ́ láàbẹ̀ mi lọ sọ ọ̀rọ̀ tó dáa gan ọ̀pọ̀lọpọ̀ wa anabi lọ sọ tá anabi wa sọjá lẹ́nu káṣí wa gbọ́dọ̀ tó ṣe kíní ọ̀rọ̀ tí ò dáa àwọn afáàní ọ̀rọ̀ tí wọ́n sọ òun nítumọ̀ ọlọ́run ọba sọ alukur'an kọ́lá ọlọ́run ọba sọ sunna nítorí ó ti ní òun ọmọ sọ alukur'an kalẹ̀ kó o lè máa ṣàlàyé tá a sọ̀kalẹ̀ fún wọn wọ́n ní lè anna hifdhu al-mubayyani yastalizimu hifdhu al-bayani lit-tarabut baynahuma tá a bá ti fẹ́ sọ Qur'an a sọ nta fi ṣàlàyé Qur'an ẹ gbàgbọ́ yàrá yẹn jẹ́ Qur'an ni nta fi gbọ́ yé ni àbí tá a bá ti sọ nta fi gbọ́ yé a lè rí Qur'an sọ. So wọn láyà yẹn náà ni wọn máa jẹ́rìí pé bọ́lá òun ṣe sọ Quran aláàfin sọ Quran tó sọ Quran ni pé ó tún wá sọ sunna kálíbà máa fi túmọ̀ Quran kí Quran mọ̀ bá dàrú méjèèjì ọlọ́run bá sọ ọ sọ alukuran ó sì sọ àlàyé tí wọ́n ṣe kíni tí wọ́n fi tu nínú ẹ̀rí wọn nínú ẹ̀rí wọn wọn ni wọn ò kọ́ wọn ò kọ́ súnà lásìkò ànábì alukur'an nìkan ni wọ́n ṣe kíni ni wọ́n kọ́ àwọn àfáà ni wọ́n kọ́ ẹ̀ katira dáadáa mi nípìnlẹ̀ ìgbà wọ́n ń gba kur'an lẹ́nu ànábì ànábì ni látẹ̀kìtùbù àmì ẹ má kọ̀ nǹkan kankan nípa ọ̀rọ̀ tèmi wà man kataba àmì gẹ́gẹ́ alukur'an ẹni bá kọ̀ nǹkan mi yàtọ̀ sí alukur'an tọkọ̀ sílẹ̀ fàlìyẹ́mù òhù kọ́ pààrẹ́ nísì wàhádìtù àmì ẹ máa wá bá àwọn èèyàn sọ̀rọ̀ lérí tí mo sọ ẹ máa mú àdìsí mi lọ́lẹ̀ bá àwọn èèyàn wàlà haraj kò sí tó burú nù yẹn ẹ̀dá níbẹ̀ náà tí wọ́n ti múra wọn anabi ni ẹ máa mú àdìsí mi dé ọ̀dọ̀ àwọn èèyàn bọ̀dé fẹ́ mú jáde níbẹ̀ ni pé anabi ni stop wọn pé ká máa ka Quran lóòótọ́ ní pilẹ̀ if sọ ni Quran anabi stop wọn pé nìkan ni ká máa kọ kọ́mọ́ bá dàpọ̀ mọ́ ara wọn. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n pè nìkan ní Abu Shah Abu kí ni mo pè jẹ́ ma Abu Shah Abu Shah yìí oye nínú àwọn tó gba Islam ó wá tẹ̀lé anabi lọ hajj anabi wá sọ̀rọ̀ tó pọ̀ Abu Shah wá nílẹ̀ anabi sábà pé hajj anabi ọwọ́ gbẹ̀yìn ayé rẹ̀ ni Abu Shah wá ń sọ fún anabi pé gbogbo ń tọ́ sọ yìí ìbáṣe wù kí n rẹ́ni bá mi kọ́ ọ kí n mú lọ lówá kí n má lọ lè tún tọ̀ ànábì wa sọ fún àwọn sàábà pé oktub lè abi ṣá ìwọ sàábà yìí ọyà kan tí sọ fún àbúṣà wọn ò kéwu wọn ò ségin ni wọn ò kéwu ní eléyìí wá ń jẹ nasikhu lil mansukh èyí tà ànábì sọ gbẹ̀yìn yẹn òun ti wá pa tálákọ̀kọ́ rẹ̀ tálákọ̀kọ́ yìí náà dẹ̀ ní ètí wọ́n fi ní kí wọ́n má kọ́ ni pé kọ́ mọ́ bàdàpọ̀ mọ́ alukur'an alkarim ìta fi mọ̀ pé lásìkò ànábì ànábì sọ fáwọn sàábà pé ẹ máa ha ẹ máa ṣe kíni ẹ máa ha ní tí wọ́n há sérí àti tí wọ́n kọ́ọ́lẹ̀ <laughs> kí ni ìyàtọ̀ láàrin méjèèjì ní tí wọ́n fẹ́ mú jáde ńbẹ̀ ni pé wọn ò kọ súnálẹ̀ lásìkò ànábì ló jẹ́jẹ́ pé àdìsí dọ̀yìn fùsọ̀ yìí àdìsí tọ́lá láàfíà tọ́lá láàfíà gbogbo ẹwà káyé kan ẹja kúkú gbàgbé gbogbo súnà nítorí pé wọn kọ́ lásìkò ànábì wọn ni wọn kọ́ sérí ní wọn bá ṣe sínú takanda àti pé nígbẹ̀yìn ayé gan wọn kọ́ sínú takanda fún abusha Abu Hurairah radiyallahu anhu onímọ̀njókòtà nàbí more than six thousand àdìsí ló ṣe kíni lọ́ha ṣe rí rẹ̀ wọn ló lè bá nàbí dọ́kan ó ní ra nàbí ó ní ansa kathira ó ní mo sì jòkó tì ọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí máa ha èyí sì máa ń sọ fún àwọn èèyàn